الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni àfikún ráńpẹ́ lórí àlàyé tí a ṣe nípa hadith ẹlẹ́ẹ̀kọkànléní àádọ́rin hadith number 71. This is just an addendum to the commentary on Hadith number 71 or explanation of Hadith number 71 of uh, the book 200 Golden Hadiths from the Messenger of Allah. Àlàyé ráńpẹ́ yìí, uh, Ọlọ́run ọ̀kadà ara kí aran ti ṣe nígbà tí à ń ṣe. Uh, ó sì ṣe pàtàkì gidi nítorí òun gangan ni a lè pè ní mùdùnmúdùn rẹ̀ ìyẹn tá a bá ro gbogbo ẹ̀ pọ̀ pátápátá tá a wá fà yọ kó mú òkun rẹ̀ yọ ó ní. òun náà ni pé kí ni pàtàkì hadith yìí ní ṣókí òun náà ni pé alẹ́ ẹ̀sánù ìlàlẹ̀jáàrí yusabibu limawadda wal lutfa wal mulatafa. والعلاقة المتينة بين الأفراد في المجتمع ìmá ṣe dáadáa sára àdúgbò yóò máa ṣokùnfà ìfẹ́ yóò máa ṣokùnfà àánú yóò máa ṣokùnfà ìmọ̀bára ẹni dọ́rẹ̀ẹ́ yóò sì máa ṣokùnfà ìbáṣepọ̀ àti ìbágbépọ̀ èyí tó gún mọ́ láàrin àwa tí a jọ wà ní àwùjọ eléyìí ṣe pàtàkì púpọ̀ fún àwa mùsùlùmí pàápàá jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ní àwọn ilẹ̀ lárúbáwá kọ̀ọ̀kan ti àwọn làásìgbò àti rògbòdìyàn èyí tí ó ti ń ṣẹlẹ̀ kódà tó fi dórí ogun it is instructive in fact imperative that we should imbibe the lessons the import of this hadith which means which is goodness to our neighbor is going to bring about love, friendship, civility, courteousness, and good relationship between individuals in the society, which eventually will prevent war, fighting, riots, and other vices in the society which are inimical to the development and the uplift of the society. Because when there is no peace, there cannot be development. Where there is no peace, there cannot be good governance. Ní ọmọ ìtàlágàdà sàràìtì. Sọ́ńtòrí náà tí a tí ń ṣe dáadáa bá nàbí ṣe sọ yìí ta lo àwọn ẹ̀kọ́ yìí ẹ rí i pé àwa àti àwọn aládùúgbò wa kò ní sí wàhálà kò sì ní sí làásìgbò kò ní sí jà kò ní sí ta kò ní sí gbóngbòngbòn láàrin ara wa gbọ́n mi sí omi òtó yóò sì jìnnà sí wa tó bá sì jẹ́ pé wàhálà kan fẹ́ ṣẹlẹ̀ ìbágbépọ̀ wa àti ìbára ẹni ṣe èyí tó ti wà tó gúnmọ̀ nì kò ní jẹ́ kí wàhálà nì tàbí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn kó padà di ní tí ó di ronto yẹn ni pé kò ní padà di làásìgbò tàbí gbọ́nmi sí omi òtó tó lè di wàhálà tí ó tún wá fi di pé ogun yóò bẹ̀ẹ̀lẹ̀ eléyìí ṣe pàtàkì torí pé ànábì ni ká nífẹ̀ẹ́ aládùúgbò wa ká má ṣe dáadáa sí wọn ká mọ̀ fúnra wa ní lẹ́bùn àkíyèsí tó wá wà mẹ́ ni pé a lè rí mùsùlùmí mi tí wàá sọ pé a ah, ṣe àwọn aládùúgbò wa tí ìwà ṣe mùsùlùmí tá bá nífẹ̀ẹ́ wọn ah, ṣe bá mùsùlùmí lọ́lọ́ọ̀ ní ká nífẹ̀ẹ́ àwọn lọ́lọ́ọ̀ ní ká mú lọ́rẹ̀ẹ́ akórìíra nǹkan tí wọ́n ń ṣe akórìíra <clears throat> ìgbàgbọ́ wọn ṣùgbọ́n àwọn gangan bí ẹ̀dá ànábì ní ká ṣe dáadáa sí wọn ṣíṣe dáadáa sí wọn yẹn lè ṣe okùnfà ó lè ṣe sábàbí ìnífẹ̀ẹ́ àwa náà tí bá ti nífẹ̀ẹ́ wa yóò ṣe okùnfà ìnífẹ̀ẹ́ sẹ́sìn wa táwa ń pè wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ lèmi ti gbọ́ fúnra mi tí wọ́n máa ń sọ wípé àwọn mùsùlùmí ò dáa ṣùgbọ́n ẹ̀sìn wọn dáa sọ̀hánilá àwọn mùsùlùmí ni kò dáa ṣùgbọ́n ẹ̀sìn wọn ṣe kí ni ẹ̀sìn wọn dá mo mọ ẹnìkan kódà Islamic studies ló ṣe ní yunifásitì tó sì ti tún ṣiṣẹ́ ìjọba dókè kódà ó ti rìtáyà wọ level sixteen pẹ̀lú ó sì kì ṣe ó di kèfèrí lẹ́yìn tó ṣe Islamic studies náà ni o lẹ́yìn tó ti ṣiṣẹ́ ìjọba dókè ni wàláì ó kúrò ní Islam ó dẹ̀ di nasọ́rọ̀ ó wá ń sọ fún mi pé <clears throat> kí n má rò pé mùsùlùmí kódà ó tún lòún ṣèwé <clears throat> lórí islam ó dárúkọ ṣífì imam tó bá lọ́ǹchì ẹ̀ nígbà náà oníṣùgbọ́n tó ń ṣàkíyèsí ni pé ẹ̀sìn àwa mùsùlùmí dáa oníṣùgbọ́n àwa mùsùlùmí láadáa ó lẹ́sìn gidi ní islam ṣùgbọ́n àwọn tó ń ṣe wọn ò dáa ìbínú èèyàn níbi àdúgbò ibi tó ń wà nílùú tó ń gbé ló fi wá lọ di kódà olóhùn tó ń jákọ̀wé àwọn mùsùlùmí inú mọ́ṣáláṣí wọn gbà náà ó ní ló ń fi lọ di ẹlẹ́sìn náà sọ̀rọ̀ tá ń ṣàlàyé ń bẹ̀ náà ni pé àwọn nǹkan tá à ń sọ ìka lò pàápàá jùlọ àwa tá à tẹ́ tó ń pera wa ní ahli sunna kọ́lọ́n kò ṣe wá ní ahli sunna insha Allah ta'ala ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fi ààlà sí ìbáṣepọ̀ láàrin àwa àtàwọn aládùúgbò wa kí ni mo gbà lérò pẹ̀lú fífi ààlà sí i a máa ń wò wọ́n bí ẹni tá àti ẹ̀ lé kí láàárọ̀ gan bá ń lọ wọ́n kí wa gan imú láàfin dáhùn àwọn yóò wá máa wò wá pé àwọn eléyìí tí wọ́n yàtọ̀ àwọn oníṣòkòtò ṣoṣooṣi àwọn onírùngbọ̀n inú òṣónú ni wọ́n o àwọn òṣónú àwọn tí inú wọn lé nu kí yá jìnnà sí wọn o wọn ò gbọdọ̀ rí wa ní òṣónú alábìsọ̀lọ́lá alẹ́ wàsílám gan sọ bàṣáṣá tó lè wájì ẹ́ wájú tọ́ọ̀lìkì a gbọ́dọ̀ tújú ká sáwọn èèyàn àwọn aládùúgbò wa kì í pé ká jáde láàárọ̀ kí wọ́n rójú wa tó le kókókókókókó wọn á pé ẹ eh, mm, mm, eh, mo rántí nígbà tí mo débi iṣẹ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò pẹ́ ìyẹn iṣẹ́ olùkọ́ tíṣà nígbà tí ó tó ọdún kan sí méjì lẹ́yìn rẹ̀ ọ̀kan nínú àwọn olùkọ́ wa pè mí ó ní òun fẹ́ sọ̀rọ̀ kan fún mi àwọn méjì ló tiẹ̀ pè mí kan ló kọ́kọ́ pè mí ó gbé mi jókòó sínú káì asọ̀rọ̀ títí ó ní wàláì tó bá ṣe pé báyìí ni àwọn mùsùlùmí rí tẹ́lẹ̀ ní olóhùn ọba ti di kèfèrí mùsùlùmí ní tẹ́lẹ̀ gbogbo àbúrò rẹ̀ òun àtàwọn àbúrò rẹ̀ wọ́n ti di kèfèrí bàbá àwọn mùsùlùmí ni ó láwọn ò mọ̀ pé mẹ́ta gan ló pè mí ó láwọn ò mọ̀ pé báyìí lẹ́sìn rí ìkejì tún sọ fún mi òun ẹlẹ́rìí jehova lòun ó ní ah ó ní àwọn ò mọ̀ pé báyìí lẹ́sìn rí nígbà yẹn ó ní tóun bá mọ̀ ní olóhùn bá ti di ẹ̀sìn tóun wá ìṣúmọ̀n ti di ìdùnnú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sọ fún mi pé bóun ṣe rí ṣòkòtò mi tí ò kanlẹ̀ yìí tóun rí mi tí mo ní irun gbọ̀njọ́ tóun kọ́ rí mi tí mò ń bọ̀ ń skul báyìí ó lóun wò pé àwọn màtàsínì ló dé yìí o àwọn tó máa ń pààyàn ni o ó nígbọ̀n ìwà tóun wá rí tí mo wá rí pé ah, àṣẹ́sìn wa yìí <clears throat> kódà mo fún láwọn ìwé ẹ̀sìn irú september ah, eleven tí abdulhakeem harun tó kọ pò fún ó kà gbogbo àwọn nǹkan yẹn ló ń yí kí wá ṣètumọ̀ rẹ̀ ní pé bóyá <clears throat> mo compromise bẹ́ẹ̀ lómi ìsìn ó compromise ẹ̀sìn ní rárá gbogbo ìrún tèmi mò ń kí awẹ̀ mi mò ń gba gbogbo nǹkan mi mò ń ṣe wọ́n sì mọ̀ ọ́n nítorí náà a gbọ́dọ̀ ní ìṣesí tó dáa torí pé báwọn ṣe bí wọn islam yẹn ọmọ wọn lè fẹ́ ṣẹ̀sìn lọ́la wọn ò ní di lọ́wọ́ wọn fún láàyè láti ṣẹ̀sìn aládùúgbò wọn ò ní máa sọ̀rọ̀ òdì nípa ẹ̀sìn tẹ̀lé ní wọn ṣàlàyé nìsín so nítorí náà a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dáa gbogbo àwọn tá a sọ pé wọ́n kórìíra wa ni tẹ́nìkan bá ṣèkà sí ọ ìwọ ro ọkà kó gbé fún jẹ ro ọkà fún jẹ ó ṣèkà sí ọ ro ọkà àmàlà kó fún kó jẹ o lé ole ọlẹ́kùsì ifábílẹ̀ ti ìyá hasan hmm, gbẹ̀san búburú pẹ̀lú rere so ń torí náà díṣe dáadáa sáládùúgbò pẹ̀lú ògùn ọlọ́run yóò yanjú àwọn wàhálà tó wà ní àárín wa eléyìí ṣe pàtàkì gan fún àwa wà lókè ọ̀yà nàìjíríà fún àwa wà nísàlẹ̀ ọ̀yà nàìjíríà àti gbogbo ibikíbi nàìjíríà gan àti káàkiri àgbáláyé ọlọ́run yóò fún wa ọ̀rọ̀ rẹ̀ mo pé àwọn mùsùlùmí europe àti ilẹ̀ amẹ́ríkà pàápàá àwọn ń gbọ́ kíní ìyé wọn ń lò ó sì ń ṣokùnfà ìtẹ̀síwájú ẹ̀sìn wọn tí mo mọ̀ látẹ̀yìn eléyìí yàtọ̀ sí ìtàwọn bàbá wa kan ṣe ń gbà kan o tó sọ àwọn ọmọ wọn di kèfèrí o wọn ní àìkan náà gbogbo wa wọn lọ kọ́ ọmọ wọn wa kò fún aládùúgbò wọn àbí wọn máa jọ lọ sí ilé ìjọsìn wọn wọn jọ lọ rán kìí ṣe tọrọ pé kájọ máa ṣẹ̀sìn papọ̀ lákùn dín iná kan mọ̀wálé ìyá dín ìnìyẹn kíá ẹ̀sìn tí ń fún yín tèmi fún tèmi ṣùgbọ́n nígbà ìgbà pípọ̀ ẹ̀dá wọn gbọ́dọ̀ rí wà dáadáa lára wa ẹ̀gbọ́n tánà bí n sọ wípé òun ti jìbìrì bẹ̀rẹ̀ sí sàsọtẹ́lẹ̀ nípa aládùúgbò títí tóun fi rò pé àbí yóò wà náà àwọn tó fẹ́ jogún òun ni ọlọ́run ó fún wa lágbọ̀ọ́yọ̀ rẹ̀ dáadáa ọlọ́mọ jù ú bàjẹ́